ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق عليه كلام الله وغير الهدى هدى محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار لو الله سبحانه وتعالى أفضل الناس ومعنى محمد صلى الله عليه وسلم رضي الله سبحانه وتعالى كنت عليكم في عليكم في أجلسكم لكم هذا الذي أجلس أمره إلى النبي صلى الله عليه وسلم جبت إلى القيامة رضي الله سبحانه وتعالى كنت فأنتصرنا لوني بالنسبة أجل إلى جواب إنه في رمضان ọdún ọtí ọdún fún ẹ̀yìn ìyá láti tẹ̀síwájú pẹ̀lú àlàyé ìṣòro wa kí àdúgbò á tẹ̀síwájú láti lọ sóra mi ìjẹ́ pé òun náà ní sóra tó kọlà mí sóra tó kọlà mí òun náà ní àdúgbò nígbà tí ìjẹ́ pé àdúgbò parí pẹ̀lú sóràtò ìpọ̀lì. sóràtò ìpọ̀lì mi òun náà ní sóra tí ó kàn lẹ́yìn rẹ̀. sóràtò ìpọ̀lì mi sóra yìí sóra tí ọlọ́ọ̀bà ìjọba tó sọ̀kalẹ̀ fún wa ní sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀dá ní ìlú mọ́tà sóràtò mọ́tà ìyá. sóra náà oko ah, fún ah, àwọn ọ̀pọ̀lọpọ̀ oko fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀fọ́ ó sì tún fún àwọn oríṣiríṣi ah, àwọn àyè oko káta sí àásọ̀rọ̀ nípa ẹ̀. Aya tó wà ní sọ́ra yìí, aya kìí, òun náà ni ó wà nínú sọ́ra náà. والسلام وصف عليهم سرعنا بسم الله الرحمن الرحيم نور والقلم وما يسرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم súra yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú harafi kan nínú àwọn alùpùpù alìjàhìyà èyí wọn máa tò ní alùpùpù lùmọ̀kàtọ́à nínú alùpùpù a rí pé àwọn súra àrà bí ká yìí kìí ṣe sóra yìí nìkan òun náà ni irú sóra tí ara fi ń bẹ̀rẹ̀ báyìí. Suratul Baqara àrùkí ọlọ́ba àti ọlábẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim. Sábàbù sóra ní àrùkí ọbẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim rọ̀. Sóra ní alif lam rọ̀. Sóra ní alif sọ́ọ̀rọ̀ sóra ní àrí àmín sóra ní ọbẹ̀ pẹ̀lú káàkiri àìsí káàkiri àìsọ̀ tó bẹ́ẹ̀ náà láàrin ìjọba pẹ̀lú tọ́ sí mí àrin ìjọba pẹ̀lú tọ́ rẹ̀ àrin ìjọba pẹ̀lú yá sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó irú rẹ̀ náà òun náà wá ní irú nóòmù yìí àwọn onímọ̀ ń sọ̀rọ̀ púpọ̀ lórí pé kí ni ìtumọ̀ irú àwọn àṣòro àlùmọ̀tọ̀tọ̀ àyè ìbẹ̀ náà wọ́n ní pàtàkì pé ọ wà nínú àwọn ìgbà pé ọlọ́ọ̀bà àdìsọ́lá nìkan òun ló إنها مما استأثر الله بعلمه ó wà nínú àwọn ọ̀dọ́ pé ọlọ́ọ̀bá àlùfẹ́ láti sọ lórí mọ̀ nípa rẹ̀ àwọn mí sọ pé min asmailá inú orúkọ ọlọ́ọ̀bá àlùfẹ́ lá ọ̀nà ni àwọn mí sọ pé min asmailá àṣùwà àwọn mí sọ pé orúkọ súra yìí sọ uh, àṣìlá àwọn míì tó jẹ́ pé wọ́n ṣàlàyé ìpè nínú àwọn ẹ̀já al-Qur'an inú àwọn ìgbàtọ́nà ọba àdìsọ́lá tó fi dáhùn lágbára nípa al-Qur'an ìpè ọlọ́ọ̀bá àdìsọ́lá ó mú al-Qur'an wá pẹ̀lú àwọn sọ̀rọ̀kù yìí pé àwọn tòlè yìí níbi wọ́n sọ nípa ànábì sallallahu alaihi wasallam òun náà ní pé ànábì pa ohun alukur'ani wọ́n ní àwọn sọ pé ìwọ ilá àti àbíyù àwọ̀lì wọ́n láwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọjọ́ òun àwọn ọ̀rọ̀ àlọ́ ọjọ́ òun wọn làní sallallahu alaihi wasallam náà lọ́dọ̀ ọlọ́run bá nìkẹ́lá wá sí àwọn ìwà ìdí àwọn ayé àmì náà sọ ààrí káàtó lè sọ́ra ní ilé ìgbè ẹmú sóra kan wá ẹmú sóra kan tó dàbí àṣọra Al-Qur'an wa ọlọ́run bá nìkẹ́lá sí àlejò wọn pẹ̀lú ìdí Al-Qur'an ó sí àlejò wọn pẹ̀lú ìdí sóra kan ọlọ́run bá nìkẹ́lá sí àlejò wọn pẹ̀lú ayé ẹmú ìdí ayé kan wá àwọn tòmìnì náà ló fà á tó jẹ́ pé àwọn ọ̀pọ̀ àfa àwọn ní tó fẹ́ wọn òun náà ní pé àwọn burúkú yóò nínú àwọn nínú àwọn ìtọ́lọ̀ ọba ìdíkẹ́ láti dá àwọn èèyàn lágbára ni ìpè èdè lágbáwa ní tẹ̀sán àwọn burúkú bẹ́ẹ̀ ti sọ náà nì ìjọba lọ ní wọn kúrò àná tó kéde lẹ kò sí ìjọba tó jáde kó nínú àwọn burúkú tó kó jọ sílẹ̀ kò sí funfun sí lágbáwò ti mọ̀ nínú àwọn burúkú bá nàbẹ̀ ìmúlẹ̀ ó wọ́lọ́ ọba ìjọba wá tún jọ wọn pé alif láàmì alif nínú àwọn ará tó ní náà ni láàm nínú àwọn ará tó ní náà ni mil nínú àwọn ará tó ní náà ni ó wá tẹ̀lé pé dáríkà ti dáàbò láàrọ̀ ìgbàgbé máa ń sọ̀rọ̀ nípa àlùkò ààrùn láti ṣe kékeré láti dáàbò bo Al-Qur'an pé ọ̀rọ̀ àlùfẹ́lá ni. ẹ wo àlùfẹ́lá ni kí ló tẹ̀lé yàrá àlùfẹ́lá ìgbà yàrá sí wal-Qur'an al-Hakim so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí pé yàrá ọlọ́ọ̀bá àlùfẹ́lá ti ṣe ìtúsọ̀ fún Al-Qur'an so ìdí òun náà ni àwọn míì ni wọ́n sì máa àwọn òwúrò yẹn bíi tó ló jẹ́ pé àwọn àbá òṣìṣẹ́ sí alimami sáàlì alimami abdulrahman sheikh abdulrahman sáàlì aliyu rahmatulah tó àwọn sọ pé èyí tó tẹ̀wọ̀n jù ẹ́ òun náà ni ìpè inú àwọn òwò gbọ́ ọ̀pẹ ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó bí ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó fi dáhùn dáadáa àwọn mi wà tó ní ní àwọn ìlú ìpè mí ni ó kọ àdìgbọ́lá wà lọ́sọ̀lá nínú àwọn orúkú gẹ́gẹ́ bí yáàfì gẹ́gẹ́ bí gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ìtọ́ha tó wọ́n ní orúkọ ànábì tí o fẹ́ rí alábàtà náà tó bá wà ló kó láti orúkọ òun jẹ́ yáàfì àwọn ọkọ̀ jẹ́ tọ́ha. tó kúmọ́ láti rí ọ̀la ọ̀sán àyà òun náà ní pé yáàni kí ló tẹ̀lé gbólóhùn yẹn òun náà tó pé alùpùpù bá wà ló kó láti òun jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yìn ọlọ́ba àti ما أنزلنا عليك القرآن لتشقى الله بارك لك طه ما أنزلنا عليك القرآن لتشقى آه سورة القرآن قال مو قول ما ترى يريد àwọn àti pé sọ́ha ọlọ́run tó pé ìgbà nábì ọlọ́run pé sọ́ha ó wá tọ́jú ọ̀rọ̀ kan pé àwùjọ àlùkò àìsàn ìfún ọ kó bá ti fún ìjọba tó rí. yẹ́bẹ̀rẹ̀ àti wọ́n tó yá sí ó ní ìwò pé wọ́n yá gbé wal-Qur'an al-Hakim ẹ́ mo búra pẹ̀lú kí ni pẹ̀lú al-Qur'an tó jẹ́ kí ni al-Qur'an tó jẹ́ ọ̀rọ̀ ọ̀dọ̀gba ìlàkà làmìnà ìwòsàn ìdágbàgbé àmẹ́ríkà òṣèlú wọn. nítorí àwọn ọ̀dọ̀gbẹ́ ìbọn àwọn fúnà tó dájú ọ̀rọ̀ pàdé láwọn àdọ̀sán là ń lé àwọn irú àwọn gbólóhùn yìí òun náà lẹ́nu tó ń tó fi ní gbogbo ìrọ̀pọ̀ pàdé sọ̀rọ̀ láwọn àdọ̀sán tó a wà sọ pé kìí ṣe tọ́ ha nìkan ẹ kìí ti ṣe ìyá nìkan òun náà ni a rí pé ọ̀rọ̀ tó tẹ̀lé ó wá dájú ọ̀rọ̀ ẹ̀kọ́ àmẹ́sì sallallahu alaihi wasallam arúgbó mi gan ló jẹ́ pé ọlọ́ọ̀bá ní ìdáríkà àbáwíyá àìsàn ذكر رحمة ربك عبده زكريا lẹ́yìn wàtí ọlọ́ọ̀bá àti ìjọlá sọ àwọn òwúkù yìí àti mọ́tàá káàkiri àwọn ìyá àìsàn ọlọ́ọ̀bá àti ní ilé ìlú ìrántí àárí ẹ tọrọ ọba àlejò láti fún ẹrú rẹ̀ ìjẹ́ kàtàlíà eléyìí rahmat rọ́ọ̀kì ó tún dáró ìlú àná ìjọba wà lọ́sọ̀lá eléyìí ni yàrá ti àánú ọba rẹ̀ tó ajẹ́ tó dábàá wíwá àwọn ìṣẹ̀lẹ̀ sábà fẹ́ẹ́ lò àti àwọn á sọ tó sáà sáà òyà nítorí pé tó tẹ̀lé á eh, sọ pé Allahu a'lamu bi muradihi ibadihi èyí ọlọ́ọ̀bà àdìjọlá òun ni ọba tó ọba ìmọ̀ nípa nǹkan tó gbà lérò eh, nípa àwọn tó sọ àwọn ọ̀rọ̀ mi wọ́n tó mi wọ́n tó àwọn ọ̀rọ̀ mi wá láti ọ̀rọ̀ yìí wọ́n ní bẹ̀rí wọ́n ní ìdíjà ọ̀rọ̀ tí ò lálàáfíà nípa ìtumọ̀ nùún òun náà ní tí wọ́n tọ́ka sí pé wọ́n gbà wọ́n lọ́dọ̀ Abdullahi bin Abbas ìpè iná wọn àkàlàkọ̀ nùún wọ̀nyí àjàwá ìpè ọlọ́ọ̀bà àdìgbọ́lá ó dá nùún pé nùún yóò òun náà wá nínú òun náà ní àjàwá tí wọ́n pè ní àjàwá àti òun náà ní kíni òun náà ní àtàdáwà íǹkì íǹkì dáàmà tí ti kíni dáàmà tí ń kọ́ nǹkan wọ́n ní ọlọ́ọ̀bà àdìjọ́lá ike àdìjọ́ àdìsọ̀lá ọ̀rọ̀ sọ́lá ń sẹ́bẹ̀ àdìsí yìí àdìsí tí ò fẹ́ kíni àdìsí tí ò fẹsẹ̀ múlẹ̀ ní yóò lálàáfíà lọ́sọ̀jẹ́ pé àwọn ọ̀rọ̀ pọ̀ lórí ìdílé ẹ̀mọ́ yẹn ń kọ́lá àwọn yóò sọ pé pé nọ́ọ̀nù àwọn yóò sọ nke ní wọ́n wá àwọn ìkáyà wá ẹja yóò ẹ́ òun ló wà ní ìsàlẹ̀ ìsàlẹ̀ ilẹ̀ orí rẹ̀ ní ẹ́ orí rẹ̀ òun náà gbogbo ayé wà tó ààrẹ tó ti tó mọ́lẹ̀ tó lálàáfíà sọ pé yàrá òun náà ní òun náà ní ilé ààrẹ náà ọlọ́ọ̀bà àdìgbàláwá ní nùn a sọ pé ọlọ́ọ̀bà àdìgbàláwá máa tó gbà lérò pẹ̀lú ìtumọ̀ nùn yìí ètò wa tẹ̀lé ọlọ́ọ̀bà àdìgbàláwá ní wàlúkọ́là ní wọ́n máa yẹ kúrò ọlọ́ọ̀bà búra kí ọlọ́ọ̀bà àdìgbàláwá fi búra ó búra pẹ̀lú àlùfàlà ọlọ́ọ̀bà àdìgbàláwá búra pẹ̀lú gègé tó jẹ́ pé òun náà làá máa fi kékeré òun náà làá máa fi kọ̀ ọ̀gá. ọlọ́run bá yẹn lọ́dọ̀ àgbà rẹ̀. wọ́n máa yẹ sùúrù àti nǹkan tí wọ́n fi lè gé yìí àti nǹkan tí wọ́n fi kọ́ ọlọ́run bá yẹn lọ́dọ̀ ó búra kọ́làbù wá ní ọlọ́ọ̀bà àdìjọ láńtọ̀ kọ́làbù ọlọ́ọ̀bà àdìjọ láti búra tààbà lọ gbogbo inú àdìjọ àdìjọ àdìjọ àdìjọ sẹ́lẹ̀ àdìjọ àdìjọ láwà lọ sẹ́lẹ̀ sọ fún wa nínú àdìjọ rẹ̀ pé àkọ́kọ́ ìgbàsọ́lọ́ọ̀bà àdìjọ lájá ìhàwọ́lú màkọ́làkọ̀ wọ́ọ̀hù àlùkọ́là àdìjọ àkọ́kọ́ nǹkan tí ọlọ́ọ̀bá àlejò ọlọ́kọ́kọ́ dá òun náà ní àlùkọ́là. ìgbàdàn ọba àlejò ọlọ́wọ́ dá gègé ìṣẹ́ ọlọ́ọ̀bá àlejò ọlọ́wọ́ sọ fún pé ó kù ọlọ́ọ̀bá ní kí kálámù yìí ọlọ́ọ̀bá àlejò ọlọ́wọ́ ní kí ó kọ́ kọ́lá mọ́ àwọn ọlọ́ọ̀bá àlejò ọlọ́wọ́ pé yàrá ọ̀tún wọ́n máa èrè olúwa ní kí ni nǹkan tí ń kàn ọ̀rí ọlọ́run bá nìkan lọ́wọ́ sọ fún pé ó tó olùkọ́dà kọ gbogbo mí kọ gbogbo kádà ibòmí ó ní kọ gbogbo kẹjọ́ òdòdó ní gbogbo kẹjọ́ òfẹ́lẹ̀ ó ní mọ̀jẹ́lá lọ́la mọ̀bí tí kàgbá àti ìdìmọ̀ dáná ọmọ òwúwà ká ìrìnlẹ̀ àdàkù. láti kò yìí òun náà ni alikọ́làmù òun náà ló ti kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ̀ títí ó fi di kíni títí ó fi di ọ̀kadà ìyá mi. ìkálàmù kọ́làmù yìí òun náà ni ọlọ́ọ̀bà ìjọba ó fi búra. kọ́lá kàdáàdà lọ́sọ̀rọ̀ wá kọ̀dáàdà ní alikọ́làmù ìgbésẹ̀ rí نعمة من الله تعالى على عباده أني إدرى الله بارك لنا أنا الله بارك لنا شيء وعمل وعمل قال غيره أو فيه من تفسير فخلق الله القلم الأول وكتب ما يكون في الذكر ووضعه عنده فوق عرشه ثم خلق القلم الثاني ليكتب به yóò به في الأرض على ما يأتي له في سورة الإسراء wọ́n ní àkọ́kọ́ tọ́lọ̀ bá àdìpọ̀ lákọ́kọ́ dá òun náà ní kíni òun náà ní kálám gègé ọlọ́run bá àdìpọ̀ wọ́n ní tó kọ gbogbo kan ọlọ́run bá àdìpọ̀ gbogbo tó kọ yìí ọlọ́run bá àdìpọ̀ lá wá sí kíni ó mú sọ́dọ̀ rẹ̀ ní lókè sọ́dọ̀ ọlọ́run bá àdìpọ̀ lá lókè àlàáṣì kí la fẹ́ lò bẹ́ẹ̀

ọlọ́run bá nìtọ́lá ní ìgbòrà kò sí òní ìgbòrà àmọ́ wọ́n da ọlọ́run á gbọ́dọ̀ búra pẹ̀lú kankan ní àyàfi pẹ̀lú Allah àdókò bá wà lọ́kọ́lá tó kọ́ pé làtàkìlìkò ìlà ìlà àdókò ní ẹ̀gbọ́dọ̀ búra àyàfi pẹ̀lú Allah wà làtàkìlìkò ìlà wà láti sọ ìkó ẹ̀ ti gbọ́dọ̀ búra àyàfi tó jẹ́ pẹ̀lú ìṣòro ìkàlẹ́ ìdìbò àkọsílẹ̀ إيه ما قرأ عبد الله إنا عزيز عبد مية الله عليه وسلم قل من حلف بغير الله فقد كفر عشرة فقد كفر أو عشرة فقد عشرة أو كفر عرفت الله عليه وسلم قل يا من إن كل قرى كنتم تملي الله سبحانه وتعالى يرجع ودفع شمسك فنور بارك الله أو أو كفر أو أشرك إذا لم يجتهد بريء فيقول صلى الله عليه وسلم أو أشرك أبي ma تحكمي كما الله سبحانه وتعالى tó fi òun náà ní pé a tó tóbi tí ní ló tóbi tí ní ga tí ní òun nìkan tó bá wá ìbúra abẹ́ òfin nǹkan ní ìbúra lẹ́yìn ọlọ́ọ̀bà àlejòlá ajẹ́kọ́ o ti gbé nǹkan yẹn sí ipò ọlọ́ọ̀bà àlejòlá nù ibi áṣíọ̀tà ni ó ti kàfẹ́ bàtà fún ibi ìwọlé àlejòlá òun náà ní pé àti àlejòlá mọ̀ yìí ẹ̀ sá ní gbé ẹ̀tọ́ àdáwò rẹ̀ pọ́n káàkiri nípa tó ní ti pẹ̀lú ìjọra rẹ̀ tètè ọmọ mùsùlùmí tó sì máa kúra pẹ̀lú nǹkan mílẹ̀ ẹ̀ máa bá àdìsọ rẹ̀ ọmọ mùsùlùmí nígbà tó wà fẹ́ kúra yóò ní ó mú fi ànábì kúra a gbọ́dọ̀ kúra pẹ̀lú ànábì sọ̀rọ̀ bá wà ní sọ̀rọ̀ nígbà ànábì fúnra rẹ̀ gánà tó náà bá kúra yóò kúra pẹ̀lú àlọ́ àdìsọ̀rọ̀ wà lẹ́yìn náà fi ìyẹn nìyí gbogbo àpẹ̀lú ọba tí ẹ̀mí yìí bẹ lọ́wọ́ ẹ̀ sáni Allah kò sáà lọ́fẹ́ búra á máa búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹ̀rù yóò búra yóò búra pẹ̀lú Ògún ẹlòmọ́dọ̀ búra pẹ̀lú sọ́nà méjèèjì pẹ̀lú nígbà tí wọ́n bọ́ bàtà yá pẹ̀lú ẹlẹ́bí ó kúra yóò mú irin àti kíníkà yóò wá iṣẹ́ yóò ní ajé òkúlò ń gbé iṣẹ́ yìí ẹlẹ́bí ó O pẹ̀lú kàába oríṣiríṣi ìtàn òun náà ló gbajúmọ̀ táwọn ọmọ ti kúra tó jẹ́ pé gbogbo ẹ̀ ẹ̀ẹ́dẹ́ ikú aláwọ̀ hánà wọ́n tààrà ní ló fà ní ẹ̀sìn ti búra ó ti di ẹbọ ńlá ó bẹ̀rẹ̀ jáde kó mẹ́rin. débi pé ìbúra pẹ̀lú ọlọ́wọ́ bá àdékọ́lá ó ti wá sí ọrụ. ò bá lọ́dọ̀ àwọn èèyàn. ó lè parọ́ ẹ pẹ̀lú ọlọ́wọ́ tó parọ́. àmọ́ kò lè parọ́ yóò wá sọ pé a wọn rí gbé àtẹ̀lé òkú káṣọ́ sọ wípé wá kò gbúgbúra oríṣìí ó ti pé wà láìsẹ̀ láì láì lẹ́yẹ gbà wà láìsẹ̀ láì ní parẹ̀ wà láìsẹ̀ láì ní bọ́ àní sùúrù ògùn ni òkúlá àárọ̀ nínú ìgbà ni àwọn àpọ̀ mi àárá òun tó ní wọ́n mú kò bẹ́ẹ̀ ṣe pé ó gba wà láìsẹ̀ láì gbọ́ débẹ̀ lójú ọgbọ́n òní fọ ìmáàmù nítorí ó gbàgbọ́ ipe ògùn lẹ́sẹ̀ kan náà lògùn wọn jà ẹ̀wù tí ìdáni ìdáni wọn sí ìdáni ìbọ̀lẹ̀ tó dé wọn níbi ògún níbi ẹ̀yìn tó bá wá kọ ògún òun ní july ìdáni náà ló ṣe ní ni ìdáni náà ló fa ògún kí ẹlẹ́sẹ̀kẹ̀kẹ̀ òun tí ó fi wá rò pé a ògún ẹ ògún tó wà ògún tí ń jẹ́ ni ògún ìpẹ́ ní ní táyà ló ń ibi tí ìdáni ìdáni ni ìlú darí ìgbésí ayé wọn lọ́wọ́ àbúláyé ní mọ́tò mọ́tò ọ̀dọ́ ó ní kó òkúra pẹ̀lú ọlọ́run lórí rọ ẹ́ ó kó sẹ́wọ̀n bí kó òkúra pẹ̀lú ní lọ. ó ní mo fi búra ní sísọ ó ní ọlọ́run búra ó ti pa ó ti ní ó bí kó búra lẹ́yìn ọlọ́run òní sí kí ni bí lágbára

ثم بالله كالله ثم بالله so a lè eh, a lè búra pẹlụ ìròyìn ọlọ́ọ̀bà ọba tó gbẹ̀mí mi ẹ́ eh, gbogbo ọba tí ń bẹ ní sámà gbogbo àwọn àwọn aláì ẹ́ eh, nínú àwọn kan tó lẹ́sẹ̀ fún inú nípa ìbúra yìí ó wọ́pọ̀ gan ẹ́ lọ́dọ̀ àwọn tani lọ́dọ̀ àwọn olùtajà wọ́n mọ̀ búra lé yọ. tó o náà ní sọ̀lá wà ní òsálà ń pè ní ẹ́ pé ìbúra rẹ̀ rí un mọ̀nkẹ́kọ̀ tó ń pèsè rà mọ̀nkẹ́kọ̀ tó ń lè má dá lè lè bá ọ̀ka. àná mi ní sẹ́rí búra sẹ́rí un kí ẹ̀ máa búra pẹ̀lú ọlọ́run nìkan ẹ òǹfíkọ̀ tó lè sí rà á àwọn ọmọ ní tajà ló ti tajà wàláhì àwọn òbí abẹ́ ẹni tó gbọ́dọ̀ gbọ́ owó ìgbà ìgbé àpò orí abẹ́ náà ní òótọ́ wàláhì náà lẹ́nu mọ́sẹ̀ lọ wàláhì wà ní ìrànlá mi lẹ́jẹ̀ bẹ́ẹ̀ wàláhì ọ̀rẹ́ ẹgbẹ́ ta fún ipò ṣe so irọ́ ní ti so mo ń fẹ́ mo ń fẹ́ mo ń

yóò wá yọ àlùbáríkà yóò yọ àlùbáríkà fún bẹ́ẹ̀. ọlọ́ọ̀bà àdìsọ́lá nígbà tó fi kọ́lá fúnra tán wọ́n máa yẹ kúrò ní. ayé wọ́n máa yẹ kúrò ní. wọ́n ní àbáwa alùpùpù bíi alẹ́ rahmatulá wọ́n ní yorí ní màláìka dá náà àmàlà bá ní àdá. wọ́n ní dọ́kítà ló àti wọ́n fi kálàmù kọ̀ yìí òun náà ṣe ọlọ́ọ̀bà àlejò alágbàlérò àwọn màláíkà tó jẹ́ pé àwọn ni wọ́n ń kọ iṣẹ́ táwọn èèyàn ṣe iṣẹ́ ọmọ ànábì àdà ìgbà ìgbà náà ti mọ̀ pé ọlọ́ọ̀bà àlejò ọlá ni àwọn màláíkà tó wá ọ̀kí ìbọn wà á bìbì àwọn màláíkà yìí wọ́n tí ó ti wá gbágbágbá ni tó jẹ́ pé tá a bá ti kọ iṣẹ́ tá a bá ti jẹun mọ̀ kọ́ tó o bá ṣàìdá màláíkà ti kọ́ ń tó bá ṣe dáadáa màláíkà ti kọ́ ń tí bàbá òsì nípa pọ̀ tí ò ní dàrú. láyé ìdílé mi kọ́ òní ìlà ìlàdé ìrọ̀ fún ìbò àti gbọ́dọ̀ nǹkan níjà ìgbẹ́sẹ̀ báyìí àwọn màláíkà tí ó kọ́ wọ́n ti kí ni àwọn màláíkà tí ó tóun nípa lẹ́yìn lẹ́gbà kan wọ́n ti kọ́. tó òun náà ní tíra tó padà wá yọ fún ọdún bá ti jọ́ ọdún ìdàlẹ̀ ìyáàmà tọ́lọ̀ bá ti jọ ọdún wàá fún ẹni tó bá gbadíra àti ẹ̀sẹ̀ lọ́wọ́ ọ̀tún irú ẹni báwọn ni ó ṣe ìṣirò tó rọrùn ìṣirò tó rọrùn fún wàá mọ̀mọ́ ó ti àtijọ́ àbá wù ọ́ àgbà àyè ẹ pàṣẹ ó fàyẹ́ yẹ̀ ó ògbó ọ́ ọ̀yẹ́ fúlá ṣàyẹ̀ ẹ̀dọ́ ẹgbẹ́ òun wá gbadíra rẹ̀ ní látẹ̀yìn ó tẹ̀ ìgbà kò lè fọ́ gbà wájú ipò bí ìsìmáìlì ní ó fọwọ́ ẹ̀gbá ìtumọ̀ ẹ̀ náà ó wá gbà kíni ó gbà pẹ̀lú owó oṣù ó wá gbà lábẹ́yìn irú ẹni báwo yóò padà sí kíni yóò padà pariwo ilé òun o yóò padà sí kíni yóò padà yóò dẹ́kun ajé ọ̀gbìn àti ìyá mi irú ẹni bẹ́ẹ̀ ni ó máa sọ pé kíni ìyá arẹ́jà ní ẹ lámúgbó tàbí tààlìyà yá ọ̀la ti máa fún wa síra ìjà ó máa ṣe o ọ̀la máa ti máa ti tààlìyà níbi ẹ̀wọ́n máa ti lè fi òbí ga lónìí kò bá ti ẹ̀jọ́ á já fún mi bí ọmọ tó ẹ́ tọ́ba fún ìjọsìn ẹ̀tọ́ tó pàṣẹ òkè àbẹ́ yóò máa wí pé ó sì jẹ́ next friday next friday mo fún akọ́kọ́ jù omi náà wọ́n sì fi fún ọ. so ọlọ́run bá àdúgbò lákúra pẹ̀lú àwọn tí àwọn mọ̀láìkà tí wọ́n ti kí ni tí wọ́n máa kọ́ nínú iṣẹ́ ọmọ ànábì àdàmì. àbúrò àbúrò ìsìn àbá àti ọ̀dọ́ inú ọ̀rọ̀ ní ìjọba alágbọ́dọ̀ wọn àbáàbìnà báàkì ní wà máa yẹ sùúrù ní ayé wà máa yẹ sùúrù ní ayé àdínà wọ́n yẹ tẹ́fà hàmúnà bí pé tí a fi ń dà kọ ìjọba ènìyàn ti kẹ́rin ní ibi

pẹ̀lú gíní pẹ̀lú wà máa yà àdàmù yà ní táwọn àlámà. ẹ̀rí pé iṣẹ́ yẹn mà àti iṣẹ́ yẹn kọ ó ní ìbátan papọ̀ mọ́ra wọn. àbí iṣẹ́ yẹn bá mà náà lè máa ṣe òun náà lè máa kọ. kọ́lá tó bá yẹ pé ìkọ̀ òkọ̀ ló kọ ìmọ̀kúmọ̀ náà ló mà náà ló kọ̀

mà á ń tàbí ní ìmájọ ọ̀sìn dá bí ìmájọ mú un. eléyìí òun náà ní ní òun náà ní ìyàwó olùkọ́tọ̀ òun náà ní ìṣègùn àtọ́wọ̀ bá ti tẹ̀lá búra wọn wà lùpàlà bí wọ́n máa yọ̀ kúrò. ẹ̀rì ìyàwó àbò yìí ó sì wá ni ó wá ní nàkúyù. ẹ̀ ó wá ní nàkúyù. ibòmíì ìmọ̀ wá ní àdìsáàt tí ó fi ìkàyẹ ilẹ̀ bọ̀ ilé yìí sì ní ó ṣe kí ni ó gbé ìkàyẹ kó bá nàbì yá sí wọ́n tó ààrẹ àti ìnàgàrà ní àlùmọ̀tẹ̀lú ẹ̀rì tó bẹ̀rù ní sí ẹ̀ ó wá ní ní ìfúnnáà ọlọ́wọ́ bá àlùfẹ́ láti ìdí òjìdá nàbì obìnrin rẹ̀ pẹ̀lú ẹ̀ kí ló fà á tọ́lọ̀ bá àlùfẹ́ tó fi sí ọ̀rọ̀ ìfúwá pẹ̀lú ìgbáàdì

àánú mi látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àdìjọlá tó ìlà ní ìlé ìṣe òye wọ́n ní torí pé dáàdà tó ti kún àwọn ẹlẹ́bọ̀ tẹ́ rí ẹ́ kí ni wọ́n sọ nípa àdẹ́sọ̀ bá wàdọ̀ sọ́là wọ́n sọ pé ìdáwó nàìjíríà náà bí i ṣe ìtọ́nù wọ́n ní àkókò àwòrán bí i ṣe ìtọ́nù wọ́n ní ìdáàdì gbẹ́gbẹ́ ní ìdáàdì kó fi láàrín àlùjànnú bẹ́ẹ̀ lára rẹ̀ èyí tó ní ìdáàdì gbẹ́gbẹ́ ní ní dá ìdàtí ìtọ́tọ̀. inú tọ́tọ̀ sí àwọn gbogbo yí wọ́n sọ pé yá ayúwàlẹ́bí lùsìlà àìlẹ́gbèsè a pè ìwọ̀n tó jẹ́ pé wọ́n sọ ìrántí kalẹ̀ fún ẹ̀rí àwọn gbogbo yí ọ̀rọ̀ tí wọ́n pọ̀ lọ́sàbí ọ̀rọ̀ yẹn wá wọn ò gbé wá nígbè pé ìwọ́n tó ń ṣe kí ni ìwọ́n tó ń pàpì mára wọ́n gbé wá nílé wa nígbà tó jẹ́ pé a ah, ọ̀dà tó wọ́n tẹ̀sí ẹ gbà ní ya ẹ̀yẹ lẹ́ni ìdílé alẹ́ kéèké fún apèwọ́ tí wọ́n sọ ìrántí kalẹ̀ fún o kí náà tẹ̀lé ìlẹ́kàlẹ́ àmàlùmọ́ dájú lórí ọ́ ẹni tó ti sàkó àwọn ẹni tí wọ́n sọ ìrántí kalẹ̀ fún bó ló ti wá kí ni bó ló ti wá jẹ́ tó wèye kò sí túmọ̀ yìí pé tàkọ́kọ́ tí wọ́n kọ́ sọ ọ̀gá ẹ̀ ń pèsè kí wọ́n sọ láti kí ni láti kò ní sí àbùkù nílẹ̀ ní lọ́nà tó jẹ́ pé yóò kọ́kọ́ jọ bí ìgbà tó yẹ pé yẹn fẹ́ẹ́ ní ìgbà tó yẹ sàpálẹ̀ yẹn. ọlọ́run àti ìgbàlá wa sọ ayà ìkàlẹ̀ láti bá àpékin ni láti bá àpò wọn yọ pé mà á tàbí nà ìkájọ ọ̀dẹ́ ìkájọ ìbàjẹ́ náà ayé bẹ̀rẹ̀ àmàtì rọ́pì pẹ̀lú kẹ́ ọ̀rọ̀ ọba àti ìgbàlá tó fún ọ pẹ̀lú àmì ọba àti tó fún ọ wọ́n ní wà níbi yìí ní ìgbà tọ́lọ̀ ọba àdìsọ́lá sọ bí ìdẹ̀ra yìí wọ́n ní ìtumọ̀ ìlà ìdíjẹ́ ní ìkókó ní wọ́n ní ìtumọ̀ ìlà ìdíjẹ́ àwọn àánú tọ́lọ̀ ọba àdìsọ́lá sọ bí àánú tọ́lọ̀ ọba fún ọ. ọba <clears throat> ó tún wá sí dá lójú lẹ́yìn ìgbà tó fi ń rẹ̀ bá ẹ̀yẹ ìrìnjẹ́ bá wọn lè ṣe sọ yìí ẹ̀ ọlọ́ọ̀bá ní ìlà sọ pé ẹ̀ kíláyà tó tẹ̀lé ìgbà nígbà látàlá àjọ̀rán lẹ́yìn ọmọdún ìrà àtẹ́lẹ́gbẹ̀ ní mọ̀dájú ẹ̀sán ti wà lẹ́sọ̀ ìlà látàlá àjọ̀rán ìdádájú ẹ̀sán tẹ́lẹ̀ fún àmẹ́sọ̀ bá wà lọ́sọ̀lá àbáwá alùpùpù wọn ni àyẹ̀sà wà bá ní tàhàmàtà ní àtọ́ọ̀lù kùwà. ẹ̀tọ́ tí ń bẹ fún ọ̀yí òun náà ni lórí àwọn farada lórí àwọn ǹkan tó mara ìnà sọ́ọ̀lì wa nínú àwọn àwọn ẹrù ńláńlá ẹrù ìjà nàbí ọlọ́run ẹrù tó má ti jẹ́ gbogbo tọ́lọ̀ bá ti jọra bá ti máa gbogbo bá ti gbogbo owó tó tún láti ẹwà nẹ́bí fún sáà lẹ́yìn sàlám ẹwù tó ṣe láàrin àti ìfúnta àti ìràwù ìràwù ó ní kí wọ́n máa pa ẹ́ kí wọ́n máa pa àwọn ọkùnrin láti máa ṣe kíni láti máa fi àwọn obìnrin lẹ̀ láti lè bá àbí ṣe kíni láti lè bá àbí kẹrí láti lè bá lù wọ́n nígbà tí wọ́n ti dá bá mú ilé ọmọkùnrin kan bẹ tí wọ́n bì ó náà ló gbọ́ láàrin jẹ́ òbí láwùjọ sáà òun náà ní ó wá tọ́jú àti ìmúta abẹ́rẹ́ ló dé tí ló fi dédé ní tí ló fi dàgbà. wá ṣe látọwọ́ rẹ̀ yanni ẹnìkan jà ní àwọn tó jẹ́ ìjọ ànábì Mùsá àtàwọn tí èsì ìjọ rẹ̀ ẹni tó wà ní ìjọ rẹ̀ wá sí ànábì kó wá àwọn kó ọba ọba di pé wọ́n wà nínú ìgbà káàkiri àníbi ìgbà bá kú yìí ẹni wọ́n wá káàkiri ike àwọn fẹ́ mú láti ní láti ìyà jẹ́ ìdí tí wọ́n ń lọ ibẹ̀ náà lọ́nà ọba àdúgbò láti wá ránṣẹ́ sí pé ìrẹ́ Músá wá padà lọ́sọ̀rọ̀ fìràwùn ìdàbí ilà fìràwùn ìdáhùn sọ̀gà padà sọ̀rọ̀ fìràwùn ẹ̀wọ́n lágbára tó ìdáná lálẹ́

ẹgbà tí ó bá gbẹ́nà tó lọ́kọ̀ sọ lọ́wọ́ bọ́lọ̀ nígbé ní kọ̀tà tó gbé lọ́gbàn wà á bú ayẹ̀kùnrin mo pààyàn kan ní wọn pẹ̀lú ìgbà tí wọ́n àyẹ̀wò láwọn tó ní àpàdà so àpẹẹrẹ ní sáàtì mọ̀ ike kíni ìdí ànábì ọlọ́run nǹkan tó wù ní ẹrù tó wù ní bó ti wá ilé ẹrù tó wù báwọn ànábì ọlọ́run yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ẹrù tó wó báwẹ̀ tí wọ́n ṣe kí ni fún àwọn tí wọ́n bá gbàtẹ́ fún àwọn ànábì ọlọ́run wọ̀rọ̀ sátúlù àbíyá àwọn àfa ẹ̀lẹ́mà àrọ̀fà àdìgbò àwọn àfa ọlọ́run tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n ṣe mú àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ogún tí wọ́n fi ilẹ̀ náà ní ìmà ogún ọlọ́run ẹrù lálá ló gbélé rí ẹrù òdodo ó gbọ́dọ̀ máa sọ gbogbo wa wà. tí yóò bá wá lè tí yóò bá wá lè gbé ẹrù lálá yìí lórí ẹ àìlè gbé ẹrù lálá yìí òun náà ló bá tẹ̀sí máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá mi tí máa ní máa ó sì wọ́n wá ayọ̀ lọ́wọ́ bá ẹ nítorí tí wọ́n ti jọ lọ́ọ̀bà àdìjọ́lá yóò sáré ìyọ́nà àwọn èèyàn tí wọ́n ti yọ̀nà lọ́ọ̀bà àdìjọ́lá ọmọ tó tó bá sọ eléyìí àwọn èèyàn fẹ́ràn wọn ọmọ tó bá tó bá sọ eléyìí ẹ àwọn èèyàn ní sẹ́kẹ́ ní fún òní máa ṣe dáadáa máa tó àbá ni wọ́n máa pè é ẹ́ àbá ni wọ́n máa fi kékeré òun náà ni wọ́n fi jẹun yóò sì máa sọ tọ́lọ́wọ́ nínú àgbọ̀ àná yóò sì máa lọ́rọ̀ lọ́wọ́ bá àdìsẹ́ lálọ́rùn láti fi kó bá àdìsẹ́ kékeré láti fi kó bá àti gbé àwọn tí ẹ́ àwọn tí wọ́n gbé lórí ìgbẹ́ láti dàgbà àdìsẹ́ rẹ̀ yìí. òun eléyìí ìgbàlejò lálẹ́ ìgbẹ́ wọn wá jọ gbọdọ̀ sí yàrá ọlọ́ọ̀bá alẹ́sọ̀lá ń sọ fúra ìlànà ìṣọ̀lá wà ní ọ̀sọ́lá ń pè é wà ní ìlànà kàlà ájọ́ lẹ́yìn ọmọ mìíràn ẹ̀sán ti jẹ fún ọ ẹ̀sán in tó gbé mara nínú kíni nínú bọ́dì ní bẹ ní ìjà àgbẹ̀bí ọlọ́run ọlọ́run àti ọlọ́run sálẹ̀ sálẹ̀ bẹ́ẹ̀ yọrọ màmú náà ní ẹ̀sán tó jẹ́ pé kíni tó jẹ́ lóko ní títù rárá tó pè é ayé bẹ́ẹ̀ yọrọ màmú tó ẹ̀sán tí ò ní gé mú yàrá ẹ̀sán yẹn kò ní stop yóò máa lọ ní wàdà ẹ̀sán yóò ti ní kò ní dínkù ẹ̀sán yóò ní dínkù yóò máa lọ ní tọ́lọ̀ ọba àti tọ́lá tó ń pè ní yóò fi san ìrẹ́ àmẹ́tí sọ̀rọ̀ láwà ní ìwọ̀sẹ̀lẹ̀m yóò fi san lẹ́sàn. alhassan albasri wọ́n ní bẹ́ẹ̀ rọ̀ mọ́mọ́n wọ́n ní túmọ̀ rẹ̀ ó dà ní pé bẹ́ẹ̀ rọ̀ mọ́kàdíárì jèrèmánì ẹ̀sán tó jẹ́ pé ẹ̀sán yẹn ìrègùn kò ní ṣe kí nítorí pé tí a bá ti dáadáa fún yàn tí a bá ti bèrè fún fún dáadáa wọn ní kékeré dáadáa wọn ní jọjúmọ́ wọ́n tó sàmì yẹn ṣe ọkọ̀ra tó fún ẹ̀yìn tó wà wọ́tọ̀ ọ̀tọ́rùn ọwá sọ fún pé ọwá sèrè fún lórí ẹ̀kẹ́ yà ìbá àlàkọ̀jọ ìbá àlàkọ̀jọ ti ọlọ́run bí dáadáa wọn ti kọ̀ tó bí ládàá ó ti wà bẹ̀ fún ọlọ́dọ̀ ọlọ́run bá ti jọlá bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ ẹni tó ṣe fún náà ẹ́ òun tẹ́ fún ààrẹ náà kò ti sáré ìgbé ní kò yẹ́ dára lọ́dọ̀ rẹ̀ má nítorí kò ṣe nínú ó ti ṣe lórí ẹ̀ lọ́wọ́ tó fẹ́ dá tó ti rú ọ̀dà kan ti fún pèlú wọ̀n àgà sàárà yìí tẹ́ bá ti jẹ́ pẹ̀lú pẹ̀lú jẹ́ pẹ̀lú ẹ má bàa jẹ́ pẹ̀lú ìlú wọlé àgá ẹ sì má jẹ́ pẹ̀lú kí ni ìdíjì dada ẹ̀jẹ̀ ti dáadáa fún nígbà òtún dáadáa fún dada fún ayẹyẹ nígbà òtún dáadáa fún aka dáadáa tó wọn ká lé lórí tó ọlọ́run ti sọlá ní eléyìí nínú àwọn máa máa dáadáa sọ̀rọ̀ fáwọn pàlẹ́bí yóò fi kò máa làwù ìhá àná bí ẹni tó ti kíni ṣe pé òun náwó díẹ̀ nítorí kárí lórí títí káwọn bá lórí pé ó fi dáadáa ni. inú àwọn tó ń sọ àwọn ní tafsir wọn ni ajrun ghayra mamnun wọn ni ayé ghayra muqaddar yàrá ẹ̀sán tí ò ní kíni tí ò ní olódiwọ̀n ẹ̀sọ́ tọ́lá ọba àti ọlọ́sùn àìdá àti ẹ̀sẹ̀ báwa àti ọ̀sọ́lá ẹ̀sà tí ò ní òǹdí wọn ni wọ́n wá sọ́kọ́ torí tó òun náà ní kíni òun náà ní àlékún ọlá ọlọ́ọ̀ba àti ọlá tí ó sòrí. wọ́n ní torí pé kíni ẹ̀sà méjì lẹ̀sà لأن الجزاء مقدر والتفضل غير مقدر. دربي أسا ما ليه أسا إيه؟ وأما ليه بي إنت سيادة وسيدي أسا ليه wọ́tàfọ́dùn ọlá ọlọ́run àlékún ọlá ọlọ́ọ̀bà àríṣọ́lá inú ilé ìrìsìn jẹ́ ìpàdàr èyí bá ìlú màá òun náà ọlọ́ọ̀bà àríṣọ́lá wá fi kọ́mí àlẹ́sọ̀láwà àlẹ́sọ̀lá pé òun sàn ẹn ní ẹ̀sán ní kíni ẹ̀sán tí ò ní ẹ̀rí ọlọ́pàá ìgbà tọ́lọ̀ ọba àdìsọ́lá kọ́ọ̀tì ànábì lẹ́sìn kan ọlọ́pàá ọba àdìsọ́lá tó wá ń fi kíni títí jẹ́rìí ànábì rẹ̀ ọlọ́pàá àdìsọ́lá ní àkóló tó nà áwé àlùkóló pèlè àlùkóló àwọn kí wà. àbáwa inú àbáwa abdullahi àti على دين عظيم على دين عظيم من الأديان إلى نفس الله عليه وسلم هو لوري إسم ساتو سجن تصوبي من ليس دين أحب إلى الله تعالى ولا أرضى عنده منه ẹ̀sùn jẹ́ pé kò sí ẹ̀sìn kàtọ́lọ̀ fẹ́ ràgbò kò sí ẹ̀sìn kàtọ́lọ̀ wà ní jọlá yọ́nú tó sí tó tó ẹ̀sìn sí àmẹ́sì wà wà ní ọ̀sán lápò ẹ̀ wọ́n ní túnmọ̀ rẹ̀ ní pé ìtumọ̀ ìlẹ́kàlẹ̀ àgá kó lòkùn àbí pé ó wà lórí ẹ̀sìn kan tó jẹ́ pé òun náà ní ẹ̀sìn tó dáa jù. sábà lọ lówó inú lọ́rí mùsùlùmí ẹ̀rí tó gbà tí àwọn ọmọ wa fi ìyá wa àìsà nípa ìwà náà sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀lẹ̀ mú. kí ni àwọn àìsà pé ìwà náà sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀lẹ̀ mú wa? ó ní olùkóhó alukur'an olùkóhó alukur'an ìwà náà bí òun òun náà ní òun náà ní alukur'an Ona náà Al alukur'an so on kuma gbogbo ndị ànábì sallallahu alaihi wasallam ẹ́ ndị ànábì sallallahu alaihi wasallam ìtọ́lọ̀ọba àdìsọ́lá bá ti bá láti nínú alukur'an gbogbo ẹ̀lẹ́bà nàbí bẹ́ẹ̀ gbogbo tọ́lọ̀ọba àdìsọ́lá gbogbo ẹ̀ ona n'i ní lórí ona náà sallallahu alaihi wasallam ó ti kiri ó sọmara ìpè nínú ìwà nẹ́bí sọ̀rọ̀ wà ní ìsọ̀lá ìpè òun náà ní kíni òun náà ní al-Qur'an al-Qur'an. àbáwọ̀ kọ̀tà àjà wọn náà wà wọ́n ní ìtumọ̀ ìdádàlà àlà olùkìn àbí ìpolú wọ́n ní rífù òhùbí ìmọ̀jì àánú sáà nẹ́bí sọ̀rọ̀ wà ní ìsọ̀lá ní sí àwọn ìjọ rẹ̀ àlùmọ̀ rẹ̀ pẹ̀lú ọmọ ìyá mi àti àpẹẹrẹta àti ìṣẹ̀wá wà lọ sẹ́nà tí ànábì fún àwọn àdúgbò rẹ̀ yìí wọ́n ní òun náà ní ìwà tó ga kọ́lọ̀bù àdìsẹ́lá sọ pé ànábì sọ̀lá wà lọ́sẹ̀lá gbà lórí ẹ̀. àbá wa kọjá dá ọ̀sán wà àwọn ní wà máa dáná yà dẹ́kun bí i ní amúlíyà. ìtọ́nà ọba àdìsẹ́lá bí wòye ànábì sọ̀lá wà lọ́sẹ̀lá mi òun náà ní àwọn táàbì wà lọ́sẹ̀lá máa àtàwọn àgbàdá àdẹ́sẹ̀ wà wà yọ sẹ́lẹ̀m tánàbí máa jìnà sí tánàbí máa jìnà tánàbí máa jìnà sí nínú àwọn tọ́lọ̀ ọba àdìsẹ̀ láti tó jìnà sí. àwọn nínú àwọn oníkà pé wọ́n ní ìnáka alẹ́ àtọ́wà ìlú tẹ̀lé èyí àdẹ́sẹ̀ wà wà yọ sẹ́lẹ̀m ẹ̀yẹ ọlọ́ọ̀ba àdìsẹ̀lá ó dá olórí àdámọ́tò kékeré àdámọ́tò lákàlẹ́ àdámọ́tò lọ́n àfọwọ́ alùpùpù mi wọ́n ní wà àbí ọdún alùpùpù nígbà tó ní pàápàá tá a bá sọ pé ìwà ẹ ẹ bí ìwà bá sọ pé ìwà lẹ́wà ìwà òun náà ní kíni òun náà ní ẹwà so ẹni tó bá ní lọ́dọ̀ ẹni tó bá ti kíni lọ́dọ̀ àwọn tó bá lẹ́kọ̀ọ́ ni ẹni ní ìbẹ́ tó ń malẹ́wà òun náà ní ojú ẹ tó bá lẹ́wà tó bá lójú ẹ tó bá ti lẹ́wà tó ti rẹ̀ bá ti dá ẹ ẹ ó ti di kíni ó ti rẹwà ni àwọn lọ́dọ̀ àwọn tó bá lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ ike ìwà òun náà là ń pè ní kíni òun náà là ń pè ní ẹwà ìdẹ́yìn bá ní ẹwà ó da ó pírísì ó pírísìbù ẹ wá sí kíni wá ní wà ẹ sí iná ní ìbámu ìbá ní obìnrin sọ̀wà nù ó lóun òbí kíni ó lóun òbí nígbà ní wà. afọwọ́ àlùkò tóbi wọ́n ní lágbáwá sámátọ̀ nípa àlùkò lòkù nípa ìwà wọ́n ní ìkàtà ń pè bẹ́ẹ̀ òun náà ni máa yà kúrò bí ilé ìsánù lọ́pùtàwù mìnàlì àdàdì yùsánmà olùkọ́ so òun náà ni àwọn ẹ̀kọ́ ẹ̀yìn tí ọmọ ènìyàn máa ṣe kí tí ọmọ ènìyàn máa lò lórí ara rẹ̀ àwọn ẹ̀kọ́ tọmọ ènìyàn máa lò ẹ̀ òun náà ni kí òun náà ni tá ń pè ní àlùkùrù wọ́n ní lè ánà wó jẹ̀dí ìrùkàlẹ̀ sí ìrùkàlẹ̀ yóò lọ́jọ́ tọ́lọ́ balẹ̀ jọra dáa ma tí ẹ̀ bá ń wà tí ẹ̀ bá ń wà yóò padà wá sí mímu yóò padà wá sí ẹ̀ yóò wá sí ìdílé yóò wá sí àdámá. wọ́n ní ẹ̀rí èyí tó dé pé ọlọ́ọ̀bà àlejòlá dá mẹ́yàn ẹ̀ òun náà ní ìgbà tí wọ́n pè ní débi òun náà ní àlàfíà ẹ̀ òun náà ní àṣẹ̀líyà eléyìí àdámá ni. sọ̀rọ̀ náà ló fà á tó jẹ́ pé nínú ìwà

kílà kan ní pé kílà kan ní pé wà yẹ àsọ́bùrú wọ̀n àná sùúrù àti ìfarabalẹ̀. arákùnrin wa bí àrẹ́sọ̀lá wà lọ́wọ́ sọ́là lórí wa yìí ẹ ṣé ọlọ́ọ̀bà àlùkọ́lá dá mọ́ mi àbí mi gẹ́gẹ́ ní ṣe ń fúnra mi ọwọ́ ni à báyìí ọlọ́ọ̀bà àlùkọ́lá ti kí ni ó dá mọ́ ni. tó ọlọ́ọ̀bà àlùkọ́lá máa ń dá àwọn wà kan máyà bẹ́ẹ̀ ni àwọn wà ní ìgbẹ́ tó jẹ́ pé kí ni ó jẹ́ pé tẹ̀sí bí ẹ yẹ̀sẹ̀ ọmọ ènìyàn ó kọ́ ìwà ẹ̀wù ni gẹ́gẹ́ bí ẹni tí máa bí rárá kojú ẹ̀sìn ẹ̀ àwọn akọ ní sóòrù wá pẹ̀lú wá sí ẹ̀ kí ni bá ti bí ọ tó máa tún sínú òbí bí ọ ní ẹ̀ gbogbo àwọn kẹsẹ̀ wá ń kọ́ nísìnyí pẹ̀lú àgbòrùbá pẹ̀lú ìdílẹ́pọ̀pọ̀ rẹ̀ àtẹ̀frí pẹ̀lú dẹ́rì yóò máa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó wà ẹ̀ máa ń gbé àtẹ̀gbé ọ̀nà ẹgbẹ́ wọn tù òbí ní tìǹbà yìí. òbẹ́ẹ̀bẹ̀ náà ni bẹ́ẹ̀ kí ẹ máa dín tí ẹ máa fi wá òdodo tí ẹ máa tòkè lápẹjù rẹ ẹ ti máa parọ́ ẹ ẹ máa ti ní ẹ máa gbìyànjú láti tẹ ní ara ẹ lórí bí àkókò ní màá sọ ọlọ́ọ̀bá àdìjọlá a sì máa ti ní a sì máa dá a máa yàn nígbà míì ẹ wá ní gbogbo ìtumọ̀ sí àwọn oníbẹ̀ fún ìlú yìí àtàwọn tó lọ pé èyà nẹ́bì ó wà lórí nínú àdá láì tó jẹ́ pé òun náà ní ẹ̀sìn tó ṣe kíni ní ìrìn àrí ìrìn àlàbíà àti àwọn tó sọ pé ìrìn àdẹ́sì sallallahu alaihi wasallam ó wà lórí àdámọ́ tó dáa àti àwọn tó sọ pé ìrìn àdẹ́sì sallallahu alaihi wasallam ó wà lórí ìmá tẹ̀lé àṣẹ tọ́lọ̀ ọba àlùfẹ́ lábá pọ́ ó sì máa jìnà sí àwọn tọ́lọ̀ ọba àlùfẹ́ láti jìnà sí gbogbo ẹ̀ pátápátá ìtumọ̀ àtàǹkà náà ní padà sí ẹ gbogbo ẹ̀ pátápátá ìwà nẹ́sọ̀lá wà ní ọ̀sẹ̀ làm òun náà ní alukur'an nítorí pé alukur'an òun náà ní bí àtọ́lọ́ ọba ìṣẹ́lá ti ní ìṣèlú ẹ̀sìn láti wà fún wa. alukur'an òun náà ló kójọ sínú àwáàdì wọn náwáàdì ẹ máa ṣe lè ṣe máṣe alukur'an náà ló kójọ sínú. tùgẹ́tẹ̀ náà ní alukur'an yìí òun náà ní

ó fi ṣe ìgbóhùn lọ́kàn àmì ìṣọ̀lá wa lóṣù ọ̀la ẹ̀ta aránṣẹ́ ẹ̀ láti wá ti sọ fáwọn èèyàn àwọn ará gbogbo sí àwọn ń sọ oríṣiríṣi sí i wọ́n pè ní wèrè wọ́n pè ní sáàhì wọ́n pè lókìdá wọ́n pè ní sáàhì wọ́n pè ní akọrin oríṣiríṣi ìkọ̀ náà àmì ìṣọ̀lá so ọlọ́ọ̀bá ní kọlá wa fún ayé àríkàlẹ̀ láti fi láti fi tẹ́sí àfọ àmì ìṣọ̀lá wa lóṣù ọ̀la tá a bá tẹ̀síwájú ní ayé àwọn àwọn ọ̀rọ̀ àtàwọn ìtàn míì tọ́lọ́ọ̀bà àdìjọ́lá sọ fún wa nípa àwọn tí wọ́n ti kọjá á rí pé ọlọ́ọ̀bà àdìjọ́lá níbi ìṣe kíni níbi ìṣe tẹ́sílẹ̀ àfàdéjọba àdìjọ́lá mi ọlọ́ọ̀bà àdìjọ́lá fi ń fẹ́ tuntun lọ́kàn kó fi mọ̀ ike àkórí òdodo ni àdìjọba islam bí àdìjọ́ gbé wá yóò òun nìkan náà ni ẹ̀sìn gbé lálẹ́ àti àtọ́lọ́ọ̀bà àdìjọ́lá òdì tí ó tọ́ gbàdúrà àdìjọ́ gbèsè àlùkò yàrá mọ́ àyà ẹlẹ́ẹ̀kẹ́ yìí ọ̀rọ̀mọ̀tẹ̀lá àdá fúlùkù àbí tó bá ti lọ́la á tó síwájú láti àyà ẹlẹ́ẹ̀kẹ́ àmì ọ̀rọ̀lọ́wọ́ àti ọlọ́sùn àti ọ̀gbàlá àbátà àti òkúrò àti ìjọba ọmọdé ìlú di tó pọ̀ owó ìfún ẹni tó sọ ti ọlọ́wọ́ àti ìjọba tó sáà àti ìmọ̀lẹ́yẹ àti ọjọ́ ìgbàlùkẹ́yàmù àbúrò àwọn ìjọba انه في ذلك يقتضي عليه وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك